báyìí lè ṣe ń ṣe báyìí aisha sulaimon ẹ má ṣe bẹ́ẹ̀ náà ká sì máa wọ tẹ̀ga ẹ má fọ̀wẹ́ ibo mo ti fẹ́ mi ó ti parẹ́ lọ́kàn tèmi kí ni mo ti mo ń ṣe mọ́ ó ti parẹ́ ṣé ó ti parẹ́ lọ́kàn mi ẹ mọ̀ pọ́kàn mi ó gbọ́ ọgbẹ́ ṣá wọ́n dẹ̀ flag show mi wálẹ̀ kò sí kankan ẹ̀rẹ̀ ni mi ìbúyàn èmi kàn ṣeré pé ọ̀nà ẹ̀rọ mi sí skul òyìnbó at the ending of Europe. Ah, Amori, how can we help you? And your Motorola <laughs> phone. at least any woman woman feeling lára now. Ẹlẹ́jẹ̀ lára kò dáa. Ṣé bẹ́ẹ̀ náà lè ṣe yé tì mí tó ni? Kò dáa. Ẹ ní kò dáa. No, Amori, a pain not for missing your show trans flagging kí ló ń ṣe má ṣe bẹ́ẹ̀ power bank kẹ̀ ó fẹ́ jí ni <laughs> Motorola two is is low let's continue comedy ni o comedy ni ọ̀rẹ́ mi bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ti ẹ̀ mọ̀gán tí mo sọ̀mù kíláàsì ọlẹ́ẹ̀kan tó fi flag down mi ti ẹ̀rọ ti mú ó ti parẹ́ lẹ́mí mi wọ́n ti pò mí nínú pọ̀ ó oh, mi ti ẹ̀rọ ti mú so báyìí mo rẹ̀ ti rántí mú kí là ń sọ lọ lọ́n tó fi fúláàgì mi tó fi gbé fóònù wálẹ̀ àtẹ̀ ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ skul ọ̀rọ̀ skul pé mo fẹ́ lọ bẹ̀rẹ̀ iléèwé jẹ́nu sí mi ní máa lọ ní ọ̀rẹ́ mi sí kọ̀tún amọ́rí you need help with this your motorola phone please kí ló dé amọ́rí if you don't mind i will get balua fún iṣẹ́ tó ṣépè fún àwọn fúlàní ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tí gbogbo because tó bá jẹ́ pé èmi flag ń rí òun ló yẹ kẹ́ máa wá sọ́dọ̀ mi èmi kan máa ń bọ̀ wọn tó máa flag pé ilé ayé ò lè tó yẹn ọbẹ̀ òràn ẹ́ amọ̀rí àkáǹsì yù ṣé mo ti sá lọ ni Motorola ni iṣẹ́ torí social media yìí dẹ̀pọ̀ o nítorí Motorola tí mo ń lò lẹ̀ ṣe lè rí mi <laughs> mo ti wá kéré lójú screen ìwà ah, rí mi oh, oh. ọlọ́ọ̀ká ló lè ṣe mi kì máa ké ṣá ń ṣe mi kì ọlọ́run ò lè rí mi ẹ gbọ́ ẹ rí mi báyìí ẹ rí mi apá mi kọ́ṣẹ́ rí ẹ rí á ah. dùn mí ṣá your friend Tower show us airport today eh. àmọ́rí ọmọ tó ń rán aṣọ yìí tún dá ó dá kìí ìtarawà àmọ̀rí <laughs> ọmọ líle ló ń ṣe blọ́gà wàhálà ọmọ líle ló ń ṣe blọ́gà lóòótọ́ ọlọ́run no lies on our phone due to Motorola phone ah àmọ́ do you Bluetooth on your Motorola ah ṣé rí àwọn tó mọ ni wọ́n máa ń ṣe ni ṣé rí àwọn tó ń kọ́mẹ̀sì lálẹ́ yìí fọwíẹ amọ̀ìdú abúrútù tọ̀yán ní fọwíẹ ọlọ́run airport gbèrègbè lórí google area view i suppose hmm. ṣẹ́rí kan tó dùn mí jù ní gbẹ́yìn kọ́mẹ́ǹtì ni pé àwọn tó jẹ́ tèmi tó jẹ́ àmọ́rí kọ́mẹ́ǹtì àwọn náà kọ́mẹ́ǹtì náà wù mí tí bá tiẹ̀ sọ fẹ́ bá rí pé ẹ̀rí mi dáadáa mi ò ṣó dáadáa èmi kọ́ àwọn tó yẹ kẹ́ máa bá mi ṣépè fún àwọn tó flag show mi àwọn ló yẹ kẹ́ mú èmi lẹ wá ṣé ṣé ó dàbí kó tún ti lọ sókè ó dàbí kó tún ti ń slow àbí ó tún ti ṣe báyìí á wọn á dẹni tó ń lo mọ́tò wúlà ṣó ṣe ń rí mi ṣá wọn dàbí pé ó ṣe mí bíi pé ó ń lọ wájú ó ń lọ ẹ̀yìn wọn dàbí pé ṣe slow slow slow dédé tó fún ìyàwó gbé ṣe rírà Ọlọ́run àmọ́ ah, ah, let help you to change your mọ́tò ẹ má help me tẹ̀mà ẹ má jẹ́ ká ṣéǹjì mọ́ ẹ jẹ́ àfi fóònù yẹn lẹ̀ bí n bá ní ọ dáwọ́ fóònù èmi náà ọdún kan wọn fi máa bú mi ẹ ṣe ẹ má jẹ́ ká dáwọ́ fóònù lórí ibi ẹ jẹ́ àfi fóònù lẹ̀ ẹ jẹ́ kí Motorola yìí ìjọba lè lò ìjọba lè lò ah, ó dùn mí o dùn mí dùn mí dùn mí dùn mí ṣùgbọ́n kò sí kan a máa ṣe ah, dùn mí ṣe ṣáà rí mi ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ. Ah ẹ eh, jẹ́ máa lọ mo kàn ní wá sọ fún yín ni pé wọ́n ti ṣóò mi ẹ̀ ó lè padà wálẹ̀ àmọ́ lọ́ra kándù use it as a filter ṣé lọ́ra kí ni wá kándù mo ní kándù ni ṣé kí n tan kándù ṣé ẹ̀rí mi lóòótọ́ ni ṣé ẹ̀rí mi lóòótọ́ kí n lọ́ra kándù ni honestly the Motorola is good you fine well well better filter ṣé kí n lọ́ra ṣé kí n tan kí n lọ́ra kándù lóòótọ́ ni ṣé ẹ̀rí mi lóòótọ́ ni ẹ má ṣe eré nàá ah, ṣé ẹ̀rí mi ṣé kí n lọ mú kándù mo ní kándù nù lè ẹ jẹ́ n lọ tan kándù gba yẹn mi ò mọ̀ pé ẹ̀rí mi àmọ́ rí I get Nokia thirty ten o ẹ̀hẹ́n it will be good for your show any flagging phone eh? why not use okay shagin so kí n okay ẹ jẹ́ kí n lo Amori I no dey see you again ah mi ò mọ̀ ẹ jẹ́ kí n lo ilé iná mo sì lo ná iná orí fóònù ilé ṣé ń mi báyìí ṣe tí rí ni èmi rèé mọ́tò láfo ṣé kí n lọ lo kándù ni ṣé ń lọ́ra kí n lọ mú kándù ni mo ní kándù o show us the colour of the Motorola ṣe mú la fi ṣe show ẹlẹ́rìí mi òun lélẹ̀ mo ti tọ́ná mo ti tọ́ná orí fóònù ṣe bẹ́ẹ̀ tí rí mi báyìí èmi rèé no need of candle you look for the best phone for so far best phone in <laughs> mobile ṣé ẹ̀rí mi ẹ̀hẹ́ mo ti tọ́ná èmi rèé ẹ̀ẹ́ èmi rèé ń bọ̀ ń bọ̀ jẹ́ kí n wá ẹ jẹ́ tọ́ná méjì kẹlẹ̀ mọ́tò ó là ẹ ló fà ẹ má bínú ẹ jẹ́ tọ́ná fóònù méjì èmi rèé ṣe sí rí mi báyìí I get ojú ti nepa for you kí ló ń ṣe yín see your life amọ̀rí mọ́tò ó là <laughs> eléyìí kọ́ ṣẹ́ẹ̀rí mi ẹ má parọ́ nà àwọn à rí mi báyìí ni báyìí nǹkan ṣe rí mi ẹ má parọ́ ẹ ṣe rí mi ọ̀bìgbà tá a lè wà ní àgọ́ sẹ́yìn tá a lè ah tá a lè pè báyìí ẹ́ ilé ìtúnṣe ilé ìtúnṣe ọba ẹ́ eléyìí kọ́ ṣe rí mi ọlọ́run Mm, oh, technophone nìyẹn o ẹ eléyìí nǹkan ṣe rí mi ẹ ti rí mi báyìí báyìí nǹkan ṣe rí mi báyìí ṣé ká bẹ̀ ká bá ti sọ fún mi náà ẹwọ́ ah, ń ro mí mi ò kàn lè máa tan fóònù méjì. Ah. ẹ sẹ́ǹdẹ́ tó sẹ́ǹdì kan ẹ sí mi kó sẹ́ǹdẹ̀ sórí eléyìí ẹ sẹ́ǹdẹ̀ sórí amórí soup. Ah, sísá àgbàṣe sísá àgbàṣe rí mi nepa ìsọ ṣe rí mi ah, ah. yesterday was amori see today amori motola amori yọ òkè mo wà òkè ṣe jàre bẹ́ẹ̀ sí mi báyìí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ṣe sí mi báyìí ẹ má dà mí láàmú náà èyí bẹ́ẹ̀ náà ẹ̀mí ìṣàmì kan tí mo máa tó máa ń bí mi nínú ẹja máa lọ mi ìjẹ́kẹ́ wá pò mí lẹ́mìí sísá àgbàṣe mẹ́rin mẹ́ṣẹ́jàre. da wori amori dada ma niyen <laughs> amori wa bi okete ninu iwo <laughs> eyin to kon comment yen sede sede mo kon ten so amori wa bi okete ninu iwo imi bi okete ninu iwo eh omo ni amori omo ni white flag emi o mo o ore emi o ele mi da bi okete ninu bọ́tẹ́ ń wọ́n wọn kọ́ báyìí kò dáa kò dáa dáa amọ̀rí we no dey see light off mo ti tan sókè mo ti gbé sókè mo ti tan fóònù káṣí wọn ti gé wọn gé fọ amọ̀rí wá dàbí ògò kíni wọn tún gé fọ amọ̀rí return the. Apple phone to buy new Motorola. I'm already returned to the Apple phone and buy to buy Motorola. Ẹ jẹ́ a máa lọ, èyí tá a ṣe lálẹ́ yìí ti tó. Gbogbo nǹkan tá a bá lè ṣe, ẹ a lè ṣe dáadáa. Èmi, wọ́n lọ́ọ̀gì ní out, ó yẹ kẹ́ ká kó ṣe ẹ̀kọ́ tẹ̀ ń kọ̀ yìí. Encourage word mo need. Kó ṣe discouraging words tẹ̀ ń kọ̀ sí báyìí àwọn nǹkan báyìí kò dáa kò dáa ṣẹ́rí tẹ bá wà tẹ bá ń kó nǹkan báyìí sórí page kò dáa lọ́hùn ó ṣe mi ó ń ṣe mí ò ń gbà mí ọ̀rẹ́ o àwọn ọ̀rẹ́ mi yéjì so mò ń ṣe ọ̀rẹ́ mi mò ń gbà òun ni mí sí wàhálà èèyàn mi ẹ jẹ́ àmà lọ mo kàn ní wá sọ fún yín ni pé wọ́n flag show mi lẹ́ẹ̀kan wálẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi mọ́ so fóònù motorola nìkan ni mo lè fi login mo yẹ sáré login síta pé mo ṣì wà láìfò kò sí ń ṣe mí o ẹ̀yin tẹ flag ẹ̀yin nu Ọlọ́run nu ẹ̀yin nu Ọlọ́run nu ó dà pé respect kì í jáde kí n wá máa sunkún mi ò understand yìí ẹ̀yin nu Ọlọ́run nu tó bá yẹ pé mo dórí péjì wà flag yìí lẹ́yìn ní lẹ́yìn ní gba ẹ̀sùn nǹkan tẹ̀ ń ṣe káàkiri àwọn rẹ̀ don't worry ó máa ó máa bẹ́ igi fún máa bẹ́gi fún wọn àwọn hope they are mm, mm, most paki people hope they won't have your password with them irú bẹ́ẹ̀ wọ́n tún wá just sign àmọ́rí ọ̀rẹ́ mi slight <laughs> off ní ìrọ̀pá ọmọ tó rà tó ọjọ́ òwe eh, Pakistan people ni wọ́n ní gbé mi lọ bẹ́ẹ̀ wọ́n gbé mi jù lọ ní ṣá ẹ máa ṣe lọ ẹ̀yin ni ọlọ́run ni ẹ jẹ́ ká máa lọ ẹ̀yin ọ̀rẹ́ mi ó dùn mí bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀gì mi bẹ́ẹ̀ ṣe gba tẹ̀sí rẹ̀ pé fẹ́ gba péjì yìí lọ èmi ni mo ṣe péjì mi pẹ̀lú páṣíwọ̀dù mi <clears throat> pẹ̀lú orúkọ mi nínú kọ́tẹ́ fẹ́ ń bẹ̀ mi ò mọ̀ kọ́tẹ́ fẹ́ ń bẹ̀ mi ò mọ̀ ẹ má máa ṣèkà ìkà ò dáa à ń sọ̀rọ̀ ṣíbẹ̀yìn náà sọ ti yín gbà tí ìgbà títí tẹ́yìn náà tẹ̀ ń rè ní kò sẹ́ni dọ́dọ̀ yín o àsìkò tá a mọ̀ rírẹ jẹ́ kí èmi náà rè ní ẹ jẹ́ ń rè nígbà tẹ́ ń rè ní mi ò dọ́dọ̀ yín mi ò mọ̀ pé ẹ ti ẹ ṣe ṣóńgbà yẹn wá èmi ẹni tí mi ò bá fẹ́ rí mi ò máa block ẹ̀mí nímọ̀ bí yóò ṣe kankan lórí péjì ẹ̀ that is me tí bá dàbí pé wọ́n ń gbọ́ wọn ṣe òkan wá fún mi tí mo rí pé kò tó lè bí mi nínú màá ní bá sí fẹ́ ni ẹ má send ẹ̀ wá mọ́ mi ò fẹ́ rí torí pé tétí ò bá gbọ́ yìgì inú ò ní bàjẹ́ nǹkan tí n bá fẹ́ rí kò ní bà mí nínú jẹ́ <clears throat> ọlọ́wọ́ ọmọ ọ̀rẹ́ mi I no see you everywhere is dark ọ oh, ẹ má bínú Motorola ni màá tó máa lọ́sìn so ẹ̀yin tẹ́yin fi ń rí ènìyàn ẹ níṣòro kò yẹ kẹ́ ẹ máa wò mí mọ́ after all ẹni a comedy is not even funny a comedy kí lè ń wò mí fún when my comedy is not funny amórí on the apple touch light to, uh, on the apple touch light to see you mo on the jàre ọ̀rẹ́ mi up up amori up amori up amori up amori hmm? ẹsẹ kí bẹ́ẹ̀ yín so ẹ̀yin ọ̀rẹ́ mi ẹja máa lọ ó dùn mí o ìwọ to bá mọ̀ pé òun ṣiṣẹ́ yìí fi mí sílẹ̀ lọ́rùn lánàá tí mo ṣe ń ṣe ṣóò náà nìyẹn views máa lọ sókè awalẹ̀ alọsókè mú kàn rẹ́rìn mi èyí ẹtẹ wulẹ̀ jẹ́ kó lọ sókè wálẹ̀ ẹ kúkú gbé wálẹ̀ fún mi kí ni mo ṣe fún yín ṣé mi ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó ní Facebook ni àwọn á sọ wò jẹjẹjẹjẹjẹjẹ àwọn á sọ bó ṣe ẹka sọ kọ́mẹ́dì ni kò ń ṣe fracas kò ń ṣe ibi tó ti ń ja fracas ẹ lọ síbẹ̀ kẹ lọ bá kẹ lọ máa fi wọ́n bẹ̀ wọ́n ní mi ò ṣe fracas mi ò wẹni tí mo bá tí yóò bá tan láìfù tó fẹ́ bá mi ṣe fracas máa fi ọmọ àgbà ti tèmi máa fi jẹ́ kó yẹ pé kọ́mẹ́dì lèmi ń ṣe ìkan tí wọ́n yàn láàrò nìyẹn yíwú ẹ̀ sí ọ̀nà BRT yíwú ẹ̀ kó lọ́dọ̀ mi ọ̀pọ̀ àmọ̀rí ọ̀pọ̀ àmọ̀rí ọ̀pọ̀ òbítọ́nì ọlọ́run how old is that your Motorola ah nígbà tí pé two thousand and thirteen mà ní fóònù yẹn ti wà lọ́wọ́ mi two thousand and thirteen ní fóònù yẹn ti wà lọ́wọ́ two thousand and thirteen two thousand and thirteen ọlọ́run àwọn orí leave story how can we help you your Motorola is too dark we no dey see eh, ọ̀rẹ́ mi ah. ẹ má jẹ́ ká ṣe ẹ má jẹ ẹ má jẹ ẹ má jẹ ká help ara wa lórí Motowala fóònù báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bí yàn lọ bí ó lọ pin ẹni àkáǹtì níbi tí Facebook lọ báyìí máa <laughs> fẹ́ bu ẹ pa <laughs> so I don't need any phone for social media <laughs> ọ̀rẹ́ mi social media ẹ má jà gba fóònù lórí social media àbí ká gba anything owó ilé àbí anything lórí social media ẹ jẹ́ a ẹja ẹja dúró lórí ẹja máa kàn pé help me with by cursing those people that flag my show that is early help I need from you ẹ bá máa bu èpè nínú yín ẹ̀yin àbí amọ̀tẹ̀wà lórí ibi ẹ bá ń bọ́ṣọ wẹ́wẹ́ fún wọn ah, twenty thirty ọlọ́run lọ fún charles náà kí ló dé eleven years ọmọ tó bí nígbà yẹn ti wọ sẹ́kọ̀ọ́ if you wan help Amori send that star ẹ fún mi ní star fi lọ ra fóònù ọ̀rẹ́ mi Aisha ẹ fún mi ní star mà wá fi lọ ra fóònù ẹ̀yin ọ̀rẹ́ mi tẹwàá bí ẹ fún mi ní star mà lọ fi ra fóònù tí bá ti wá ra fóònù ẹ mà wá fi wọ̀nyí pé owó fóònù ọjọ́ owó star ọjọ́ sí tẹ fún mi rèé o ẹ kú mọ̀ pé mi ní parọ́ fún yín òun mo lọ fi ra star yìí o mo lọ fi ra fóònù yìí o ìgbà tí mo fi ẹ ti gbà pé fóònù nǹkan báyìí fóònù eléyìí ṣé eléyìí ni eléyìí ni Naomi tí mo yìí owó start on fún mi ní month of May nígbà birthday Queen Ejay ẹ ti rántí tán fún mi owó start birthday Queen Ejay birthday agbẹdẹgbẹyọ sista Mopolola òun ni mo fẹ́ ra fóònù yìí fóònù tọlọ́gì náà Naomi yìí Naomi kìtì ẹ̀ nínú. You know ó dẹ̀ ṣàpò mo fura fóònù yẹn ti rántí ṣe mo sọ fún níjọ́ yẹn make sure you, you go buy ṣága ṣẹ́gẹ́ oh, ọ̀hẹ́ ṣe ẹ̀rí wọ́n sì fún mi lówó star mi so ẹ fún mi star yìí ṣe thank you jàre Naomi kẹ Naomi ni òun rè ẹ wo orúkọ ẹ òun lélẹ̀ òun lélẹ̀ Naomi ni Naomi ni mo rà Naomi ni mo fi ra ilé mo ṣe ra náà. three fifty euro mo rà start mo gba ní mọ́ǹsì yẹn ó pe pé ó dà pé ni three fifty ní àbí ohun so ẹ fún mi fún mi star ti fún mi star màá fowó fún ara mi three fifty ni mo rà owó star yẹn ó pe three fifty three forty something owó star tí mo gba ní may de temi ati. sísá mo pé ó dà pé owó yẹn pé bíi ẹsẹ̀kẹsẹ̀ ni mo lọ fi ra fóònù fóònù sí mo lè eléyìí eléyìí ní fóònù ni òun mo fi ra so wọ́n ti lọ́ọ̀gì mi out mi ò lè ṣe kankan lórí ẹ̀ eléyìí ni mò ń lò tẹ́lẹ̀ tí mo fi lọ ra eléyìí so iphone yìí yẹn kàn máa wà ń bẹ̀ iphone ele, ti yẹyin so ó ti fọ́ lójú bọ̀ tí mo ti fi nǹkan lẹ̀ torí tí pépà mo fi rẹ̀ wájú tẹ̀ so eléyìí tí mo lò ní Motorola òun motorola so màá lọ ra fóònù gidi tí wá ẹ fún mi màá lọ ra fóònù gidi ọ̀sìn máa ṣe so ẹ má bú mi èmi tí torí ko normally tó ṣe flag mi yẹn ó yẹ kí n wíìkì ni wọ́n ti gba page mi lọ wọ́n ti gba gbogbo ẹ̀ lọ so mo wá bí ṣe login sílẹ̀ mi ti ẹ̀ wulẹ̀ ọ̀tẹ̀ wulẹ̀ login mi lè jáde tí mo ṣe tẹ life mo kọ̀ rí pé lè gbé life jáde ni mo mọ ìsáyẹ́bọ̀tà pé ẹ yéèyàn líṣòro yẹn ṣe lẹ́ẹ̀kan tẹ́ bá ṣàṣẹ ìlérí orúkọ mi mọ́ ẹ lè rí kankan nínú orúkọ mi wọ́n gbé mi kúrò ńlẹ̀ ni so Facebook náà sọ pé ẹ̀yọ̀ àkíní kan so ẹ̀yẹ́ mọ́ bá tẹ́ fẹ́ gba péjì mi ẹ fi mí sílẹ̀ o ẹ fi mí sílẹ̀ o ẹ fi àwọn sílẹ̀ o ẹ fi àwọn sílẹ̀ o I love you people ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mo love yín ẹ kọ́ṣẹ́ mọṣẹ́ orí yín burú orí yín burú èmi mo ṣe tèmi látọ̀rẹ́ amọ̀rí làmọ̀rí ń jẹ́ ṣe sì yẹ yín so ẹ̀yin ẹ̀rẹ́ mi ẹ máa fún mi star ṣètìgbọ́ iphone na fashion jàre samsung go ló bá um ló dáa jù followed by motorola june twelve phone um you can buy turaya phone kí ló ṣe é kí jẹ́ gbogbo nǹkan tẹ̀ ń fi lọ̀ mí látà kí n bá ìturaya kí n bá ilé ni gbogbo yín fi lọ̀ mí ẹ má wọrí olówó àdéṣe ẹ̀ láṣepé fún mi aláṣẹ pé ìlọlọ́run mi bóyè ṣiṣẹ́ aláṣẹ pé aláṣẹ pé ìlọlọ́run mi ṣé kìí jó aláṣẹ pé ìlọlọ́run àmọ̀rí ẹ má wọrí ó máa ṣiṣẹ́ láṣẹ pé your friend is pregnant with twins lórí burúkú ni ẹni tó sanra bíi tèmi pregnant olórí búù ló san lọ́pọ̀ ẹni twins ó sanra ní ibi tó sákamọ́ sí sọ́ńdọ̀ mọ́bẹ̀ ni. Eh? wọn dò ológun náà Abídàtú ráyà yẹ ṣọ́ńdó mọ́bi tó sọ̀rọ̀ tó sàkàwọ́ sí ni ẹ̀wẹ̀ fẹ̀rẹ̀ mi lẹ́jàre ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n wájú mi ọ̀rọ̀ fóònù mi ló wà wájú mi tùráyà ah bá tùráyà ló wà wájú mi ṣé tí yẹn bá sàkàwọ́ sí ni o ṣé owó ẹ̀ wà ń ta ni tó fi máa ráyè fòkó síbẹ̀ àmọ́ oníwìbí bébí síta fò asùn bó ilẹ̀ ti ṣe ń tọ́ tọ́ bá tọ́jú sí ni o máa ń doko mo lẹ ti rí nísìn wa ẹni tó wà ní o ṣó fẹ́ ó sáré jáde lọ lóko ni àbí inú ooru yẹn náà máa dó mọ́ ẹkúlà kò ní ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́ lajàre ṣé inú òye náà máa dó mọ́ àbí ẹ̀mọ́ mírìn ìkọ́dó yẹn wábì kan ìdúrà wájú mi lèmi fèsì yìí o ṣé inú òye náà máa dó mọ́ ẹ má jẹ́ kéèyàn kan máa dàbá tí ẹ má wo ẹ fi yẹn sílẹ̀ ọ̀dà ó yẹ fẹ́ gbé ẹ fi yẹn sílẹ̀ jàre ẹ fi yẹn sílẹ̀ ṣé inú ìwò lọ fẹ́ dúró máa lóyún mọ́ ní ìwò ni àbí ẹ̀ mọ̀ bí ihò tó wọ́n máa làágùn yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ wọ́n máa jọ máa rùn ní àtọkùn ẹni tó ń do àtẹni tó ń do ṣé ẹ̀ mọ̀ mí ní ìwò ni wò ni ọ̀rọ̀ fóònù mi ló wà wájú mi báyìí ọ̀rọ̀ Motorola ọ̀rọ̀ bọ́ ṣe ọwọ́ tó flag ló wà wájú tèmi o ṣé inú ìwò yẹn lọ́ fẹ́ domọ́ ẹ́ àbí if your rare is pregnant her bodyguard will be the baby darling ọlọ́kadà is is tire pẹ̀lú ẹ̀ ó sanra lọ́sẹ̀rọ̀pọ̀ ìgbà tí mo sanra bọ́ọ̀ yẹn tó ká mọ orí ṣe olóyún ni ṣe olóyún ni ó sanra ni wọ́n ṣe rò pé ó lóyún kò lóyún kankan ó tell you say kòdókó your Ghana border ńkọ́. Kofi ẹ eh. Kofi ò lè do ṣé ní wo ni Kofi fẹ́ máa do olórí bú ni Kofi ni ṣé ní wo tó ti tóru ti mú yẹn ni Kofi fẹ́ máa do mọ́ ṣé Kofi gbádùn Kofi ò lè do mọ́ ní òhò inú òhò tó tú yẹn ni Kofi fẹ́ máa do mọ́ Kofi ò lè do ní òhò eh. bó ṣe wà yẹn ọlọ́run amọ̀rin i no see you uh, online ọ̀rẹ́ mi ẹ fún mi star gba yẹn ẹ mọ̀ pé mo online ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló dé aníkẹ fún wa ní star wo káfíra motorola ẹ̀yin jẹ́ kí wọ́n sọ pé òun rí mi òun rí wọn nù èmi tí mo bá ilẹ̀ sọ kẹ́rì èmi tí mo rí ó kọ̀ pé mi ò ní fóònù mi tí mo lè fi rí mi ṣá kò lè sí mi ní mi ní another phone nínú ilé tí mo lè fi rí ra mi gbogbo náà ti lọ́ọ̀gì mi ìyẹn kọ́gán ní kì í ṣe another fake account bí mo tẹ̀lé sí mi mo wọ́n sí fake account yẹn mo mọ̀ pé mi ò mọ̀ bọ̀ mi ò kọ̀ fẹ́ ṣe because torí ọjọ́ àyájọ́ ọjọ́ èpè bí mo ṣe máa sábà fẹ́ kàkà tí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ náà kò kò mọ́ kọ̀ kò fi òlèdò kò fi ọlọ́kadà òru àkọ́ tí mo máa fíìmù tó máa wò mà ní ọlọ́kadà òru àmọ̀rí wọ́n bá ìtùrú ayá fún àmọ̀rí wọ́n bá ìtùrú ayá fún ẹ̀yìn mi ẹ má jẹ́ ara ìtùrú ayá fún tó ti lọ́ọ̀gì mi fóònù mi máa wà òkè padà yìí má ti ó lè jẹ́ àárọ̀ ọ̀la ó yà ọ rà a bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ pé twelve hours bẹ́ẹ̀ ó lè jẹ́ twenty four hours àbí twelve hours wọ́n ṣiṣẹ́ padà sí problem àwọn tó ń ṣe iṣẹ́ burúkú yẹn ọlọ́run àmọ́ rí àwọn étà mi máa crop ẹ with this your blackberry face ẹ kàn crop ẹ. Eh, kọ́kọ́rọ̀p ẹ̀ eh, gbà mú dẹ̀ ni àbí nígbà tí bó ṣe blackberry motorola ní o eta motorola ní o ọjọ́ ah, ìtọ́nà kẹlẹ̀ rí dáadáa èmi lélẹ̀ àlàṣe pé lọ́lọ́rùn mi lélẹ̀ ẹ crop ẹ o ló kàn mí àti kẹmà crop tẹ́bà crop ẹ ṣèbí mi lélẹ̀ iṣẹ́ kí lè ń ṣe ẹ crop ẹ now no pimples no anything ẹ ti rí no stain kà sí mi this is me fún mi bí tí wọ́ọ̀dù lè ṣe body talk ventures àwọn náà tí oníbọ̀wé tó wà yìí body talk ventures ẹ̀yin èèyàn kí lẹ̀ ṣì ń dúró ṣe ṣó fẹ́ ṣe photoshoot ní kí ló ṣì ń dúró ṣe oríṣiríṣi lẹ́sì èso èṣù kí ló dé tẹ̀ fi pe body talk ventures Ah, ni yìí ṣe báyà bí oh. ó ga body talk ventures ọ̀wọ́n náà lè ṣe oríṣiríṣi goal ìsálà goal ìsálà yẹrin lẹ́kẹ́ bá mi gbé body talk ventures tẹ́ bá fẹ́ cream rí tí body mi ṣe lọ sí fún mi beauty world ọ̀dọ̀ dá ṣọ́ọ̀pì mọ̀ ṣì ń ṣe ga ah, ọ̀ kí ni ó ń ba ilé ayé ẹni mi jẹ́ o ṣé mi lè bá ọ́ ga ọ̀ báwo mo ṣe wá rí bá wọ́n á rí àgàgà àgàgà. I, I uh, understand in Germany. I, I understand. Oh, wọ́n ti fún mi aisha ṣe ọ̀rọ̀ wọ́n ti fún mi lówó star wọ́n ti fún mi lówó fóònù mi one thousand five hundred mo ti ní one thousand five hundred ẹ má wọrí lẹ́yìn ìrora fóònù ah ó dẹ̀ ń dùn mí ṣáṣí mi lélẹ̀ ọ́ oh, àwòrí ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló tẹ̀ fi fún mi star ẹ fún mi star ìjà lọ ra fóònù ń ra fóònù ní next week ah mo ní fóònù máa lọ́gàrà mi padà mi ò ṣe máa lọ́gàrà mi padà ah tó dùn mí ṣá ẹ kọ́ wọn bá mi ṣépè fún gbogbo ẹni ah tó lọ́ọ̀gì mi out ó dùn mí o ẹ̀rù pé kò dùn mí ó dùn mí o ṣùgbọ́n kò sí mo lè ṣe ọlọ́run aisha sì wọ́n thank you ah ẹ ṣe jàre kẹ́mi àwọn ti bá mi kí yín ẹṣẹjẹ ọrẹ aisha solomon àti eh, Yétúndé Máyọ̀kún ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi nìyẹn àwọn kọ́mẹ́dì tèmi nìyẹn Amọ̀rí hope your motor la phone will see that star. <laughs> Amori, hope your Motorola phone will see that star. Uh-uh, you know, they are. Uh, ah, ṣé bẹ́ẹ̀ náà ṣe ó sì ṣe bẹ́ẹ̀ ló ṣe bí pé ó ṣe ṣe ah sí wàhálà ó dùn mí o dùn mí má wòrí má wòrí gbogbo ìwọ tó ṣiṣẹ́ yẹn tó rò pé ó máa jẹ lọ ìwọ nu ọlọ́run nu àyàfi sí bá lórí péjì wá flag ẹ rí ṣùgbọ́n tí ìgbà tí wàá flag ẹ lórí page ẹ rí tó o bá lógún tó o bá lógún ọjọ́ láyé ẹran ogún àmọ́rí ló máa ṣe wọ́n máa dìgírèsì gbẹ̀yìn lórí social media yìí gbogbo agbára tó bá rò pé o ní lọ́wọ́lọ́wọ́ àti òfin flag ni wọ́n máa dìgírèsì gbẹ̀yìn gbẹ̀yìn torí mi ò ń flag mi ò ń bá wọn ṣe ìmọ̀ wọn tó máa ṣe gan ìpè ní márùn pé ah, kíní yóò dẹ̀ dá èmi gan láìkì mo wá ń ṣe láìfò rẹ̀ gbé ṣó wálẹ̀ ọpẹ́lọpẹ́ Motorola yìí nìkan mo lè rí gbé wálẹ̀ tí mo lọ́gìn sí padà ní oṣù ẹ̀ lọ́gìn jáde ní bí ṣe lọ́gìn bá mi kọ́ rí pé mo lè lọ láìfù. ìjà o kò sí wàhálà ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ a máa lọ ìta ṣe tìtú ẹ ṣe jàre ẹ dẹ fún mísítà ẹ ṣe ó dùn mí o. Mm. ẹ wá jẹ pa. ló là fóònù yìí ṣe ń bà. Mm. <laughs> ó yẹ bí ẹni tó ṣe ẹ mọ slow motion. Man, da mọ́ darí kù ẹlẹ́yìn tó ọlọ́run iṣẹ́ ẹ jẹ́ ká and she be here for another. Hmm. ká sì máa wọ ọ̀rẹ́ mi No ó lè mú ká máa sọ ọ̀rẹ́ mi ni. ilé ká máa lọ àwọn ọ̀rẹ́ mi yàbọ̀ hmm. kò kọ́ọ̀tù o à kọ́ọ̀tù o ee dábàá yìí kọ́ọ̀tù yẹ à ṣẹ́ẹ̀ṣì rí mi à ìyá thank you for the star. Coconut. And finish. Ah. Coconut you have me o ṣẹ́ṣin rí mi. Ah, báwo she máa wùdí bá mi wo fóònù yìí kò máa kọ́tì. Ah, what bá me wo my jẹ́ kí n bọ̀ ẹ́. Má